kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pé àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Orúkọ mi ni àlùfáà Aṣíwájú Yẹmí Adéwuyì tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Ọ̀nà Àbáyọ. Ní orí ètò mi yìí ni ó ti máa gbọ́ nípa àlá, ìtumọ̀ àti ọ̀nà àbáyọ bákan náà ni a ó máa gbà wá níyànjú a ó máa sọ àwọn ìrírí ayé fún yín a ó sì máa gbàdúrà fún yín bẹ́ẹ̀ náà la ó sì máa sọ̀rọ̀ ọlọ́run fún yín ẹ máa bá mi ká lọ lórí ètò mi yóò sì dára fún yín lórúkọ Jésù Kristi.